ọlọ́run wá ní fàhín tànázátum fi shay'in lódodo ni mo ní kẹ́ ẹ ọlọ́run kẹ́ ẹ mi àti àwọn aláṣẹ nínú yín ẹ gbọ́rọ̀ sáwọn aláṣẹ yín lẹ́nu fàhín tànázátum fi in. àmọ́ o nígbà tí ìyapa ẹnu bá wáyé láàrin yín tí ẹ bá yapa ẹnu lórí kinní kan bóyá ìjọba wọ́n gbé àṣẹ kan jáde ìyapa ẹnu bá wáyé lórí ẹ̀ bóyá àwọn ìmáàmù wọ́n gbé àṣẹ kan jáde ìyapa ẹnu bá wáyé lórí ẹ̀ bóyá àwọn olùkọ́ni nílé kéwú wọ́n gbé àṣẹ kan jáde fáwọn ọmọ ilé kéwú ìyapa ẹnu bá wáyé lórí ẹ̀ òkè. Okay? tí ìyàpẹ̀ ẹnu bá ti wáyé lórí àṣẹ tó ti ọ̀dọ̀ aláṣẹ wá yálà aláṣẹ ẹ̀sìn tàbí aláṣẹ ìlú kí ló kù tẹ́ gbogbo owó ṣe faruduhu ila Allahi wa rasul ẹ wá dá àṣẹ wọn yẹn padà sórí kí lọ́lọ́run sọ kí lànà bí wí. anytime tí àṣẹ aláṣẹ ìlú àṣẹ àwọn ẹlẹ́sìn olórí ẹlẹ́sìn tó bá ti dá yánkanyánrin sílẹ̀ fárùdúù ilallah wa rasul ẹ dá a padà ẹ dọ́rọ̀ yẹn padà síbi tọ́lọ́hún àti tòjíṣẹ́ rẹ̀ kí ni ìtumọ̀ ìdápadà ń bẹ̀ yẹn ẹ fi kùránì àti àdíìsì ẹ fi yanjú ẹ ẹ fi kùránì àti àdíìsì ẹ fi yanjú ẹ in kuntum tu'minuna billahi bó bá jẹ́ pé lódodo lẹ́gbọ́n lọ́gbọ́ wal yawmil tẹ̀sí nígbàgbọ́ nínú ọjọ́ ọ̀kẹyìn ṣe rí i pé aláṣẹ ìlú kò tó ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ abẹ́rẹ́ báwọn ṣe rí i pé àwọn ìmáàmù ìmáàmù à ń bàbá tó ń dá àtọ̀ òun à ń bàbá òun sórí pé wọn ò tó ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ báyìí ọlọ́run ní táwọn bàbá yẹn bá sọ tẹ́ ẹ bá ti ń ṣe àríyànjiyàn lórí ẹ̀ ẹ dá a padà ẹsẹ̀ rí ẹ̀ padà sí kí lọ́lọ́run sọ kí l'Ànábì wí tọ́lọ́run àti tòjíṣẹ́ rẹ̀ òun ni superior òun ni supreme tọ́lọ́run ọba wa àti tòjíṣẹ́ rẹ̀ òun ló supreme sí tàfà rẹ̀ òun ló supreme sí aláṣẹ ìlú rẹ̀ tọ́ba gásí pé lòdòdó lọ́ba gbọ́ lọ́n gbọ́ o tó lọ́n gbọ́ tó kẹyìn gbọ́ táláṣẹ ìlú bá ti pàṣẹ tí àáfàá rẹ bá ti pàṣẹ ẹsẹ rí ọ̀rọ̀ wọn sí kí lọ́lọ́run sọ kí l'Ànábì wí láàlékà kọ irun kẹ́ẹ̀sì yẹn ló dáa o kẹ́ẹ̀sì yẹn ló dára o wà á hasanu ta àwílà kẹ́ẹ̀ṣẹ́ rí ọ̀rọ̀ ọ̀rọ̀ yín padà sí kí lọ́lọ́run sọ kí lànàbí wí ló dáa jùlọ. now nígbà tí àmàbà Tìjàní àti broda Ibrahim Niyas tí wọ́n wá gbé sàlátùlì fàátì kalẹ̀ ọ̀rọ̀ náà wá dá yánpọnyánrin sílẹ̀ láàrin àwa mùsùlùmí àwọn kan láwọn máa ṣe àwa kan láwọn ò ní ṣe kí ló kù tá a fi yanjú ẹ̀ alukur'an àti hadith. It, it is as simple as ABC. àwọn bàbá tìjà ní wọ́n mú àwọn nǹkan kan tí ò dáa wá àwọn kan ń ṣe àwọn kan láwọn ò ní ṣe é ó ti di mùnázà nìyẹn ó ti di fanfa nìyẹn á wà á sẹ́rí ẹ̀ sí kí lọ́lọ́run sọ kí ibi wí. baálé nje ǹjẹ́ ìwọ náà mọ̀ pé wúlùlù amúrì nìwọ náà bó ṣe mọ ní ọmọ ti aláṣẹ nìwọ náà o aláṣẹ ni ẹ́ abẹ́ẹ̀ tí gbé lọ ni àlàábẹ́ìtì yìí baálé ilé aláṣẹ nìwọ náà jẹ́ lórí aya rẹ àti ọmọ rẹ wọ́n fẹ́ kíyàwó rẹ kó tẹ̀ láṣẹ rẹ wọ́n fẹ́ kí àwọn ọmọ rẹ kó tẹ̀ láṣẹ rẹ ṣùgbọ́n ọjọ́kọjọ́ tó bá ṣe àṣẹ pa ọjọ́kọjọ́ tó bá mú àṣẹ wá sí. Si, àṣẹ rẹ bá fi lè dá iyán kan yánrin sílẹ̀ nínú ilé bọ́yọ̀ oníyàwó mẹ́rin ọba ju àṣẹ kan lẹ̀ òní nínú ilé yìí látàsìkò yìí lọ nínú ilé yìí látàsìkò yìí lọ nǹkan báyìí ni ó máa ṣẹlẹ̀ ìyàwó méjì sọ pé òun fara mọ́ ìyàwó méjì sọ pé òun ò fara mọ́ má sọ̀rọ̀ ààrẹ di the supreme almighty tó ti gbọ́ má sọ̀rọ̀ ààrẹ di the supreme almighty. ọ sọ pé ọ̀dà àṣẹ tí mo pa yìí nítorí mo ń dífà lórí ẹ̀ ò ní wípé ẹ̀ ń fura sí wípé bóyá àṣẹ yẹn kò bá tọ́lọ́run mu kò bá tòjíṣẹ́ rẹ̀ mu ok now ẹ wá jẹ́ kó bá olùmọ̀ tó náà tún jẹ́ aláṣẹ lórí wa ẹ jẹ́ kó bá olùmọ̀ tó náà jẹ́ kí ni aláṣẹ lórí wa ẹ wá gbé ọ̀rọ̀ yẹn ẹ gbé síwájú olùmọ̀ ntí mo sọ rèé o olùmọ̀ wá sọ wípé ohun tó sọ yìí o wa wà níbàámu sí Quran ó wà níbàámu sí hadith tàbí kò sí níbàámu sí Quran kò sì sí níbàámu sí hadisi lọ́rọ̀ bá yanjú mo rò pé ẹgbọ́n tí mo wúyé nìsín ulùlẹ̀ amúrì bí ó ti mọ ní ó mọ ìwọ náà lè já láṣẹ aláṣẹ náà ń pè ní ulùlẹ̀ amúrì bí ó ti mọ ní ó mọ akànmúwá níbi tó ti ga jù ni ibi tó ti ga jù ni aláṣẹ ìlú aláṣẹ orílẹ̀-èdè ok ulùlẹ̀ amúrì ni aláṣẹ ìlú ulùlẹ̀ amúrì ni aláṣẹ ní mọ́sálásí ìyẹn imam aláṣẹ náà lòun náà òun náà jẹ́ ululẹ̀ amúrì ẹni tó ní àṣẹ lọ́wọ́ ni aláṣẹ ní ilé ẹ̀kọ́ òun náà jẹ́ kí ni ululẹ̀ amúrì ni ní ìsìn tí àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ mọ́dírásà tí bá ní àwọn pàṣẹ kẹmọ sí afla pé àwọn pàṣẹ kẹmọ sí kíni kẹmọ sí afla kí gbogbo ẹ̀yin aláṣẹ lè kí kẹmọ gbọ́ báyìí. àṣẹ afla tẹ́ pa tànàzáàna fi hà kọ́dí tànàzáàna fi hà ó ti di fanfa láàrin wa. àwọn kan láwọn ó ṣe àwa kan láwọn ò ní ṣe é kí ló kù tá a ṣe gẹ́gẹ́ bí onígbàgbọ́ òdodo nàrúdùhù ìlàlọ́hì wa rasul a wà á dá àṣẹ hafla yín yẹn a wà á dá padà sítọ́lọ́hún àti tòjíṣẹ́ rẹ̀ a wà ní kẹ́ ẹ ṣàlàyé ẹ̀ fún wa in line with Quran and Hadith in line with Quran and Hadith. ok àwa wọnú Quran ǹjẹ́ àti ẹ̀rí àyà kan tó sọ pé tí èèyàn bá parí ìpele ẹ̀kọ́ rẹ̀ kó dáwọ́ dùnú kó ṣe ayẹyẹ ǹjẹ́ àti ẹ̀rí àyà kan báyìí àárí àárí èmi ò rí ń tèmi o mi ò mọ̀ báyà yẹn ti rí o èmi ò rí àyà kan báyìí tó sọ pé tí èèyàn bá parí ìpele ẹ̀kọ́ rẹ̀ o kó ṣe kí ni kó ṣe afla ẹ bá pè ní afla ẹ bá pè ní wàlímà gbogbo tẹ́ rí ẹ pé ẹ kàn ẹ kàn ẹ demonstrate Arabic skill yín ni ayẹyẹ is ayẹyẹ ó kọ́ tẹ́ rí ẹ pé alright àwọn aráyà kan ní Kùránì báyìí tó ní ká ṣe tó bá ga sí pé ní ti àṣẹ àrí. àtúnwá wọnú àdìsí ànábì sallallahu alayhi wa sallam ǹjẹ́ àti ẹ̀rí àdìsí kan tó pa wá láṣẹ pé tó o bá ti parí ẹ̀kọ́ lọ́dọ̀ àfáà rẹ ṣe wòlímà àárí àárí irú àṣẹ wò lẹ́yìn wá pa wọn àṣẹ táàrí látọ̀dọ̀ ọlọ́run àṣẹ táì látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam so ẹ kọ́kọ́ ti fẹ́ẹ̀lì bẹ́ẹ̀ ná ẹ̀nínú nọ́kàtù àkọ́kọ́ nìyẹn nọ́kàtù kejì wá tún wá ní wípé nǹkan táṣẹ yín faragbá nǹkan tí àṣẹ yín tó faragbá àṣẹ yín yẹn ti faragbá òfin nínú Quran. ó fara gbá òfin nínú hadith. ẹnikẹ́ni tó bá sì pa àṣẹ àṣẹ rẹ̀ ò gbọ́dọ̀ forí gbá pẹ̀lú àṣẹ Quran àti àṣẹ hadith. Quran jẹ́ kó yé wa wípé la yukallifu Allahu nafsan illa wus'aha Allahu ọba àlekè ọlá kì í la ẹrù tágbára ẹ̀dá ò ní ká kì í làábọ̀ lọ́rùn ṣé gbogbo àwọn ọmọ tẹ́ ẹ ní tẹ́ ẹ pàṣẹ áfúlà fún lọ́rọ̀ wọ́n lọ́rùn tẹ́ ẹ̀rọ ọmọ tó gbowó lékè ó gan nínú àmọ́ òun tí ò tí san owó táàmù tó sì jẹ skul lówó ẹ rí ṣé ẹ ẹ ń tọ́ wá jẹ gbèsè owó lékè ó. ló tún wá yẹ kẹ́ ẹ la ayẹyẹ bọ̀ lọ́rùn. ṣé ẹ̀rí kànú àdìsí pé ládọ́rárù wà ládìrọ́rù ẹ̀rí yẹn náà kà pé ọlọ́run ò fìnira kan wá ẹ má fìnira kan ra yín mọ́. nínú àṣẹ tí àṣẹ yín tún forí gbá pẹ̀lú ẹ̀ òun ni wípé ẹ má dá nǹkan lẹ́nu ẹ̀sìn ẹ má ṣe bídíà bídíà ni wòlímà lè ké ó tẹ́ ẹ gbé kalẹ̀ ẹ wo bẹ́ẹ̀ ṣe sọ́ di ọdọọdún báyìí ó ti wá di ọdọọdún fún gbogbo lè ké ó. but kí ló jẹ́ kó ní lára láti má paná bídíà wòlímà lè ké ó nǹkan méjì ni nǹkan àkọ́kọ́ in kuntum tu'minuna billahi wal yawmil akhir kò fẹ́ sínú ayé yín ẹ kàn fẹnu sọ ni. Ah, nígbà wọn ní tọ́rọ̀ bá ti di fanfa ẹ ṣeré ẹ padà sí kí lọ́lọ́run sọ kí lànàbì wí tó bá jẹ́ pé ẹjọ́ nígbàgbọ́ òdodo tẹ́ ẹ gbọ́ lọ́hùn gbọ́ tẹ́ ẹ gbọ́jọ́ kẹyìn gbọ́ ah, ẹ̀yin ìbàgbọ́ nígbàgbọ́ òdodo ẹ̀ bá sẹ́yẹ̀ padà náà tẹ́ ẹ bá dúró nígbàgbọ́ òdodo bó ti yẹ kẹ́ ẹ jẹ́ ni ẹ̀yin ìbá sẹ́rí ẹ̀ padà pé ẹ gbọ́ náà o ọ̀rọ̀ awuyewuye wòlímọ̀ yìí wòlímọ̀ yìí ẹ jẹ́ asẹ́rí ẹ̀ padà sí kí Ọlọ́run sọ kí Ànábì wí ǹjẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ rí ẹ gẹ́ ṣe bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ dèfìlà máa wo bẹ̀ sí ẹ má dá wọn lóhùn o ẹ bá ní òsì wòlímọ̀ má dá lóhùn o má dá lóhùn nìkan lẹ́mọ̀ wípé àkiri àní ẹ̀jẹ̀ mú bí tánà ibi ti ṣe wòlímọ̀ lé fún àwọn ọmọ kéw wá abẹ́yìn ni àfa àkọ́kọ́ ni are you the first caller sẹ́yìn là àfa àkọ́kọ́ ni woman ni tí ń ṣe á lè tó báyìí. ìgbàgbọ́ inú ọlọ́run pẹ́ pàdé ọlọ́run lọ́jọ́ àlèkìyàmà ìgbàgbọ́ òféègè ni lẹ́ẹ̀fi lè sẹ́rí ìyapa ọ̀rọ̀ ìyapa ẹnu ẹ̀fi lè sẹ́rí ẹ̀ sí kí làlá ò sọ Kila lànàbí wí kila làláwo sọ kila lànàbí wí nítorí wàá kó báyìí tán ráúráú ni wípé ẹ ṣe ń torí ọlọ́run a òfò ńlá nìyẹn jẹ́ fún yín o wàhálà ẹ ṣe wòlíì mọ́ torí ọlọ́run o ẹ ṣe ń torí ọlọ́run torí kí lẹ ń ṣe torí owó torí owó ni ìyẹn wá dájú ìyẹn dájú pé ẹ ṣe ń torí ọlọ́run ẹ ṣe ń torí ọlọ́run ibi tá a máa ti máa mọ̀ pé ọkàn ń kílèmù ìgbàgbọ́ ni ọkàn ń pè àpèmọ́ra ìgbàgbọ́ ni ó ní bí tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ tá a sọ pé ẹja fi kùránì yanjú ẹ ẹja fàdísì yanjú ẹ tó o kágídí borí gbogbo orun gbọ̀n rẹ̀ ń lọ sí ilẹ̀ India ó ra àwọn tí wọ́n ṣe mùsùlùmí tí wọ́n ní irun gbọ̀n tí irùngbọ̀n wọn ó pọ̀ ju tiẹ̀ lọ lọ sí Pakistan ó ra àwọn tí wọ́n ṣe mùsùlùmí tí wọ́n ní irùngbọ̀n tó bá sọ pé òun wọ gẹ̀lì bàbà ó ra àwọn tí wọ́n ṣe mùsùlùmí lágbàáyé tí wọ́n gẹ̀lì bàbà tó ní ṣòkòtò rẹ̀ ọba lẹ̀ ó ra àwọn tí wọ́n ṣe mùsùlùmí tí ṣòkòtò wọn ọba lẹ̀ so you are just deceiving yourself. pẹ̀lú irùngbọ̀n rẹ pẹ̀lú ṣòkòtò ẹtí ọba lẹ̀ pẹ̀lú aṣọ ẹ̀hẹ́ rẹ o fi kùránì yanjú ọ̀rọ̀ tì o fàdísì yanjú ọ̀rọ̀ tì o sì ń kílẹ̀mù ìmánì o ń kílẹ̀mù ìmánì irú ìmánì wo ní ìmánì tiẹ̀ wọ́n ní bí wọ́n ti fẹ́ ṣe tiẹ̀ nu o bó ṣe fẹ́ ṣe tiẹ̀ nìyẹn o wọ́n ní alàgbà ẹjẹ́ á bi àwọn olùmọ̀ léèrè kí lọ́lọ́run sọ lórí irú ọ̀rọ̀ báyìí kí làdìsí sọ lórí ẹ̀ ntí kùránì bá sọ tàdìsí bá sọ òní ẹjẹ́ á lò ó ní rárá o rárá o ẹ sì máa sọ pé ẹ̀dá lè kí ó lẹ́ nítorí ọlọ́run ẹlẹ́ ẹ̀dá lè kí ó lẹ́ nítorí ọlọ́run ó ti kú òtòrí ọlọ́run báyìí o ó ti di business ó ti kú òtòrí ọlọ́run kẹ́nikẹ́ni inú ẹ̀yin tẹ̀sí wòlímọ̀ ẹ má sọ fún mi pé ẹ̀dá wòlíẹ ẹ̀dá lè kí ó lẹ́ nítorí ọlọ́run mọ́ o ẹ̀dá lẹ́ nítorí ọlọ́run torí wòlímọ̀ lẹ́ fi dálẹ̀ wòlímọ̀ píọ́lì lẹ́ fi dálẹ̀ kò sí nǹkan kan míì agbe ọdọọdún agbe ọdọọdún fáìn bára ọdọọdún lórí dẹ́bi dálẹ̀ nu ẹ̀rọ máa ní torí ọlọ́run torí ọlọ́run torí ọlọ́run lọ́wọ́ àrọ̀ báwọn. ẹ jẹ́ á máa ṣẹ́rí ohun tó bá ń ṣẹlẹ̀ ẹ jẹ́ á máa ṣẹ́rí ẹ̀ sí Quran àti hadisi ìyẹn ni ó máa fi tá a bá mọ̀ kó nígbàgbọ́ òdodo níyọ́ ìgbà yẹn láà máa dá ọ mà. sórí gbogbo orúngbọ̀n rẹ̀ yìí. gbogbo ṣòkòtò ẹ ọba lẹ yìí gbogbo gẹ̀lì bàbá rẹ yìí ó dá ń tòótọ́ o wọ́n sì mí gbọ́ ó dá o ó dá kó onírúgbọ̀n o ó dá kí ṣòkòtò ẹ má lẹ o ó dá kó wọn gẹ̀lì bàbá o ó dá o ṣùgbọ́n àṣírí jọ ní ọjọ́ tá a bá ní àfi kùránì yanjú ẹ̀ tó yarí àfi àdìsá nẹ́bí yanjú ẹ̀ tó yarí àṣírí ọjọ́ tá pé ọkàn dísìfù ara rẹ ni kò dísìfù wa. ló jẹ́ kí n sọ wípé ulùlì amúrì pọ̀ baálé ilé ulùlì amúrì lòun náà lórí ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ ọ̀rọ̀ ṣẹlẹ̀ láàrin ìwà àti láàrin ìwà àti ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ oníwọ́n sí ọ a sì ń sọ fún ọ pé ntọ́lọ ń sọ lórí ẹ̀ ní ntálẹ́bí sọ lórí ẹ̀ rè oníyàn ọ̀kan ọ́ oníyàn ọ̀kàn ọ́ ǹjẹ́ ẹ mọ táwọn olówó kan máa ń ṣe àwọn olówó wọn á pín dúkìá wọn lẹ̀ fún ọmọ tó bá ọmọ tí wọn bá nífẹ̀ẹ́ ọmọ tí wọn bá fẹ́ràn wọn ó pín dúkìá wọn lẹ̀ fún ìyàwó tí wọn bá fẹ́ràn tábà wá sọ fún wọn wípé à èèwọ̀ ni o àìpín dúkìá lẹ̀ o ṣẹ̀ríà ni máa pín dúkìá òkú o àti wípé bí ìyọ̀bá tí ì wọn ò gbọ́dọ̀ pín dúkìá yẹn bí ẹni rárá o rárá o bẹ́ẹ̀ mi ti fẹ́ ti tèmi nìyẹn o tẹ̀rẹ́ àwọn ọmọ yẹn wọn ò gbádùn o wọn ò wúlò fún mi o àtàwọn àtìyá wọn yẹn olórí burúkú gidi ni wọn o ṣé bọ́ ọlọ́ọ̀gbọ́ lọ́n gbọ́ ni ọ̀tún gbọ́ lọ́n gbọ́ mọ́ ni wọ́n ń sọ fún ọ pé kùránì ti pín ogún àdìsí ti pín ogún ó sì tún takú lórí pé ẹni tó o fẹ́ràn náà mọ́ rẹ ló lógún eléyìí tó o bá fẹ́ràn òní fún lógún ta ló ní kó o fi ìfẹ́ràn ṣe òṣùwọ̀n tó fi pín ogún ta ló sọ fún ọ bẹ́ẹ̀